الحمد لله الحمد لله الذي خلق الخلق ليعبده واعمرهم بالإحسان لذكره في جميع الأوقات ونهاهم عما يسكتهم عن ذكره وعن الصلاة أحمده سبحانه وتعالى واشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ رسالته وأدى الأمانة ونفع الأمة وجاهد في الله حق جهاده صلى الله عليه وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واعلموا أن من أعظم ما يصد عن ذكر الله ويذكر العباد عن طاعته استماع الأقارب والمعاصي على اختلاف أنواعها وتعدد أشكالها قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم واكثر لمن استطعت من بصوتك وأجلب عليه بخيرك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا سورة الإسراء الآية الرابعة والستون لقد تدبرت النصوص القرآنية وسنة نبوية مطهرة واجتماع العلماء العاملين على تحريم الأقاني وإليكم هو واجهة جديدة أولا من القرآن العظيم قال سبحانه وتعالى ومن الناس ما يشتري هوى الحديث ليضل عن سبيل الله غير علم وإن هزوا أولئك لهم عذاب مهين سورة لقمان الآية الثالثة ولولا الحديث هو الانتماء كما فسره ابن مسعود قال والله الذي لا اله الا هو انه الانتماء وابتدا ثلاث مرات رواه ابن جرير بن حبل وقال ابن عباس نزلت في الانتماء واشباهه رواه ابن جرير وابن ابي شيبه وقوله سبحانه وتعالى من هذا الحديث تعجبون وتلحقون ولا تكون وأنتم تعملون سورة النجم الآية الثالثة وخمسون إلى واحدة وستين وقال ابن عباس كاملون باللغة آل اليمن لغة إنيا والإيمان وقال تعالى وما كان الصلاة إلى البيت من البيت إلى البيت إلا هناء ومسجدا فذوقوا العذاب بما كنتم تكفرون قال بعض العلماء مكان التسبيح التسبيح والتربية التسبيح وقد وصف الله سبحانه وتعالى على الكفر والشرك بتلك الصفات المذمومه التي يجب على المسلم مخالفتها وجلالها فهي من السنه وقد ورد في حديث رسول الله صلى الله عليه وسلم انه قال فوتان ملعونان في الدنيا والاخره إزمار عند نعمة وأن إلا مصيبة أخرجه البزار من حديث أن وابدال مصيبة وقال عليه الصلاة والسلام إني لم أنه عن الزكاة ولكني نهيت عن صوتان الحقيم مع الجوين صوت عند نعمته يعني له ولعب وإكرار الشيطان وصوت عند مصيبة يعني لطم وجوه وشق الجيوب ورنة الشيطان أخرجه الترمذي والبزار والمنذري والقرطبي وهو حديث حسن وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله والصوت عند النعمة هو صوت الإيمان وعن عبد الله بن عمرو رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حرم الخمر إن الله عز وجل حرم الخمر والميسر والكوبة والغيرة وكل مسكر حرام أخرجه أبو داود وغيره وصححه شيخ الألباني رحمه الله وقال علي بن بقية ألقوها إمام أخطأه وقال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمة أقوام يستحلون الحر والحرير ولا والمعازف رواه البخاري في صحيحه معلقة في سيفة الجزم وعن عمرو بن حسين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي خاطف ومزق وقصف قيل يا رسول الله وماذا يكون ذلك قال إذا ظهرت المعاصي وكثرت الخيال وصرفت الخمر أخرجه الترمذي وغيره وهو صحيح لغيره فقال الإمام أحمد رحمه الله البناء ينبت لباقي القلب وقيل الإمام مالك رحمه الله عن قال إنما يفعله من زمن الكفاح وقال الشافعي رحمه الله تركت بالعراق شيئا أحدثه أحدثه زنادقة يسمونه التفسير يردون به القرآن عباد الله إن السماع بالله يسد القلوب عن القرآن ويجعلها عاكفة لها للفسوق والنسيان وهو قرآن الشيطان والحجاب الحكيم عن الرحمن وهو رؤية اللواط والزنا كان لي شيطان نفوس المبتلى وأوحى إلي شبها بباطلا بارك الله ولكم في القرآن العظيم ونفعنا الله وإياكم adúpẹ́ fún ọlọ́run ọba ọba àdèkè ọlá ọba tí ọpẹ́ yẹ ní gbogbo ọgbà pátá ọba tó jẹ́ pé pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ ìjẹ̀kùn rẹ̀ ilé yìí tó tún ti fẹ́ wá fún un láà tó ti bẹ ní jimọ̀ tòní abẹ́lẹ́ wọn kò ká lọ káàlá jimọ̀ tòní ọlọ́mọ ti láti mọ mẹ́rin kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́mọdé àfihàn yìí ọlọ́mọdé bá a lẹ́jọ́ fún wa ọlọ́gbàrá ọlọ́mọdé àwùjọ rẹ̀ ọba tí a ń kọ́kọ́ fún ọba yìí náà àwọn ẹ̀dá rẹ̀ látara kí wọ́n lè fi tó àfikún ọ̀dọ̀ àwọn ẹ̀dá ó wá pa wọn láṣẹ ikú wọn pọ̀ lẹ́nu tí ó máa tẹ̀lé kí òun ní gbogbo àtìkò pátá ọba ń sọ yìí òun náà tó dá àwọn ẹ̀dá rẹ̀ ó wá wọn wọ́n tí wọ́n kọ́ òun náà ni a ń fi ọpẹ́ fún gẹ́gẹ́ bí ọpẹ́ ti jẹ́ tiẹ̀ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bó ti jẹ́ tiẹ̀ bó ti jẹ́ bí òun ọba tá a sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni alágbára lórí òdodo àwa ni ọlọ́wọ́n ọba ní ìtòdodo bẹ́ẹ̀ ni a fi ọpẹ́ fún ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ọpẹ́ kò lè tọ́ sí ọlọ́wọ́n ọba yìí ọba tó jẹ́ pé òun ló fẹ́ láyé àwọn ọ̀nẹ́rẹ́ èyí tó yẹ kí gbogbo ẹni yóò ni ó ti bèrè níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n á sàlàyé ó ti wọn wá nítorá nípa àwọn ọ̀nà ẹláàbí àwọn ọ̀nà ìjọba ẹbí kí yẹn bá tọ̀ èyí ó torí ibú ọwọ́ wa nítorá kájìnà sí kábàárì láti rẹ olórí ìwé ẹ̀dá wọn jẹ́ ìtọ́kàtọ́kàn pé kò sí ọba mi tó yẹ láti fi jọ tuntun lódodo àti ọba ọ̀kan tuntun ni ọba tí ò lórogún tí ò lálàbíjọ tí ò lálàbíwé ọba tí ò fi mọ ẹnì yóò bí onígbàkejì dípò gbàkẹta ọlọ́wọ́n báyìí òun nìkan náà lọ́kàn ṣoṣo yẹ nínú agbára rẹ̀ nínú oró rẹ̀ nínú ìlú àfikún nínú àìlú láéláé òun nìkan náà lọ́kàn yẹ òtútù yẹn kankan mọ́ tí ọ̀kan kì yẹ mo jẹ́bi ká nígbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìwọ̀sẹ́lẹ̀ ẹrú fi ọlọ́run òjijì ọlọ́run kì í ṣe bá kejì ọlọ́run kì sọ ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ọba àlejò ọlá ibà tí ó lò kó tó ṣe nǹkan kan o ṣùgbọ́n làwọn bá rẹ níbẹ̀ ó ti nípa máa jẹ́ òṣìṣẹ́ pàtàkì ó nípa máa jẹ́ àyànfẹ́ òun ó ti nípa máa jẹ́ ọ̀hàn òun àdúgbò Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀kẹ́rẹ́ ó ti di ọlọ́run bá lókè gbogbo lọ́run pé òun pátá òun bá kẹ̀kọ̀ fẹ́ nú kọ̀pà kankan mọ́ bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ àmọ́ táyé ọ̀rẹ́ tó wà ní kọjẹ àlẹ́bí yìí ó sọ àkọọ́lẹ̀ fún àwọn ọjọ́ rẹ̀ àwọn ọjọ́ yìí gbogbo kò láyé gbogbo tí òkè wá láyé pàdé pátá tó bá ti gbé wá síbẹ̀ gbogbo tí òkè wá wá nínú tẹ̀mí alẹ́ àti tí òkè wá wá lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọ̀la àlejò táwọn sọ̀rọ̀ rẹ̀ ọwọ́ wa nítorí nípa rẹ̀ o àlejò táwọn sọ̀rọ̀ rẹ̀ ọjà sójú ọlọ́run ọba kápọ̀ jẹ́ ààrẹ ní ìdí ń jẹ́ kí ni ọjà gbòdodo ọlọ́run kọ́ bá àtàlẹ́kùn bí àti gẹ̀ fún un àwọn abalẹ̀ àwọn mẹlẹ́yìn ẹ̀ kí ìpariwo tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ọba àlá pẹ̀lú dáadáa lọ sí ọjọ́ àjọyìn ẹ̀yẹ ń sọ̀rọ̀ àwọn olùdó ìdẹ̀rọ̀ náà máa tọwọ́ wa ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ̀já bí ọlọ́run kó ti tọ́ àti kó ṣe yẹ torí pé bí a bá níbẹ̀ wọ ọlọ́run yóò rọrùn fún wa láti tẹ̀ tá a bá níbẹ̀ yóò rọrùn fún wa láti tẹríba fún àti ọlọ́run. Tá a bá níbẹ̀ ọlọ́run ọba yóò rọrùn fún wa láti jìnà sí má ṣe bí ọlọ́run. Ṣùgbọ́n tí ọba ti bẹ̀rù ọlọ́run, bí ìyẹn mọ Kùránì jù bẹ́ẹ̀ lọ, bí ìyẹn mọ Hadith Adébà Muhammad jù bẹ́ẹ̀ lọ, yóò máa gbọ́ lásán ni kò ní lápá lára rẹ̀. Bí ìyẹn gbọ́ ọlọ́run ọba jù bẹ́ẹ̀ lọ, Títẹ̀ wọn ọlọ́run ọmọ ọba ti tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ náà yẹn kò ní ṣe láǹfààní kankan. Yọ́ọ́ dàbí àwọn tí wọ́n ń gbọ́rọ̀ lásán láti ọ̀pọ̀ tí mò ní. Wọ́n máa gbọ́ wọ́n lè gbádùn rẹ̀ bí àwọn ah, gbádùn ọ̀rọ̀ ni. Ẹ kéèrè pé kí láǹfààní fún ọ jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbádùn rẹ̀ ni ó fi parí. Látara kékeré, kò sí ìbẹ̀rù ọlọ́run bá. Bákan náà ni pé ẹ wá já mọ̀ pé nínú àwọn nǹkan tó lágbára jù nínú àwọn nǹkan tó tóbi kí ń kọjá àwọn èèyàn níbi ìrántí ọlọ́run kí ń kọjá àwọn èèyàn níbi ìjọsìn ọlọ́run kí ń kọjá àwọn èèyàn láti láti tẹ̀lé àti ọlọ́run kó fi tó àkóso ètùtù máa wọlé àwọn ọ̀rẹ́ wọ́n ní mò ń dín wọ́n ní màá àgbẹ̀ kakẹ́tì bẹ̀rẹ̀ jẹ́ kákí à ń gbọ́ orin à ń gbọ́ ní ojú kásẹ́tì tàbí káfí ẹ̀kọ́ tó ayé wálé káfí àǹdáwòye lára yá tí wọ́n á rí sẹ́dá ń ṣe ti orin kíkọ ìta káfí olórin yálà àwọn tí wọ́n ń pè lólórin ẹ̀sìn wọ́n láwọn ń gbẹ́ sí i ga káfí ẹ̀rẹ́ ìlú òbí ọ̀rọ̀ wọn wọ́n pe Islamic singer tàbí bẹ́ẹ̀ ẹ̀kọ́ àwọn tí wọ́n ní ayé fàájì làwọn wá ó ti ẹ̀jẹ̀ tó ń fowó àwọn ẹni pátá olùṣẹ̀dá àtàwọn kù ọ̀pọ̀ olùṣẹ̀dá pè wọ́n olóhùn ra ìsìláàmù pè wọ́n ẹni tá a gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ ìsìláàmù káwọn kù tí wọ́n bá ní ọ̀wọ́ sílẹ̀ ta ni ó yẹ ọwọ́ ní lágbájá ni wá tẹ̀lé sọ́yìn ọ̀rẹ́ jẹ̀jẹ̀ kí ni jẹ́rẹ̀ ọwọ́ á ní lè dàgbò fọ́ọ̀jẹ̀ sí ọlọ́run ìwọ yé ẹsẹ̀ tá a máa ń bèrè orí pé kí a ipò òbí ni ẹni ọba jẹ́kọ̀ òbí nínú fúlàánù a gbọ́dọ̀ bèrè rẹ̀ jẹ́ tí ẹ bá jẹ́kọ̀ òbí tí wọ́n wá abẹ́ péye jẹ́rìí a gbọ́dọ̀ péye kọ́ wá jẹ́rìí òjì ẹlẹ́ni tí máa ń jẹ́rìí ara nínú ẹ̀sìn ọlọ́run ká sí àyẹ̀tú bá kí ètú bá tẹ́tọ́ ọlọ́run kì í ṣètì ìwọ̀n ọ̀jáwọ́. ìyẹn ló fi wá dé pé nínú nǹkan tó yẹ ká gbé yẹ̀wò láti dá wa yìí torí pé ní ní àwùjọ láàrú gbogbogbò ni ìtìmọ̀ àwọn àwọn ìwọ̀n ìwọ̀n tí èkó àwọn ìwọ̀n àti kíkọ orin kíkọ orin yálà ìdí wọn kẹsẹ kalẹ̀ orin lásán ni tàbí ìdí wọn ń ẹni sọ̀rọ̀ fẹ́ ti gbajúmọ̀ ó pè ní wúdí. àti gbogbo oríṣiríṣi àwọn nǹkan èlò tí wọ́n ń lò pẹ̀lú ẹ̀ bíi ìgbà piano ìlú àti oríṣiríṣi àwọn nǹkan ní ìfọwọ́ mẹ́sìn tí wọ́n ń pè ní ìlú ẹ̀sìn bíi bàndírì gbogbo àwọn eléyìí kẹ́límọ̀ kan náà ló mú ọkọ̀ tó ṣẹlẹ̀ àdìmọ̀ àti kẹ́límọ̀ ká lè dúró nìyẹn tọ̀lọ́ wá wọ àlè wọ̀nyí náà. Bí kì í fẹ́ káwọn kẹ́kọ̀ọ́ wá sọ̀rọ̀ kọ́ lù jọ mi tó bá yá ni. Ó wá lo kẹ́lí wọ̀nyí. Torí kẹ́lí wọ̀nyí ni gbogbo tó bá ṣe mọ́ wá lù kan pátápátá. Yóò máa dún. Yóò máa mú orin kìkìkì wá. Nígbà tí ọjọ́ òun rẹ̀ ń jẹ́ ọlọ́run rẹ̀ ń jẹ́ ọwọ́ akọ ọmọdé ọkọ̀ ọwọ́ akúnìjà wá ní àwọn ìfẹ́ yìí. Kẹ́lí wo kẹ́lí wọ̀ fẹ́ kó kó ń tọ́pọ̀ sínú àníbi wá lọ ẹnìmọ̀ yẹn tó tó kù láyé pé nínú nǹkan táwọn yẹn ń bọ̀ wá sọlẹ̀ fún mi níbi kí ni òun ni ká kọrin òun ni kí wọ́n jó kán wá wo bẹ́lẹ́sì ẹ dákun gbogbo kí ni wá ṣe àgbàkọ́bọ̀ bẹ́ẹ̀ tàbí wàá bá wa dáhùn yẹn lára yá kó mi wá bọ́ ta kó mi wá ní lòmòlòmò wọn bí a ti jà àwọn ìyá àti ìjọba wa jó àwọn

títí ìmọ̀mù sábì yìí ló mú wọn oníṣà lẹ́yìn pọ̀ ní. oníṣà bá tún lè yọ ọkọ̀ ó ní mo sọ̀rọ̀ tún lè yọ àtúnṣe ní àtẹ́sọ̀ gbà lẹ́yìn lọ. mùsàmúnà wú àtẹ̀bíyè ó ní mo tẹ́lẹ̀ kó ní ìrọ̀ àtúnṣe bíbí ní ìrẹ̀lẹ̀ tí wọ́n ti dálẹ̀ lẹ́yìn. ọlọ́run olódàálẹ̀ àtúnṣe lẹ́yìn pọ̀ ọlọ́run kò àwọn kèlórí ẹ̀dá wọn dálẹ̀ tó ń gbára ń sùn yìí o ó ní kí ni wọ́n dálẹ̀ tẹ̀sí bírù wọn pè kí ni wọ́n tẹ̀sí bírù yẹn òun tí wọ́n máa kọ́ iṣẹ́ àwọn tí gbọ́dọ̀ lórí tí wọ́n wá nílò dáadáa ìlà ńlá wọn á lò pẹ̀lú ẹ̀. kò tí ì sọ̀rọ̀ ọba tó máa o kò tí ì sọ̀rọ̀ òfin ti rè o bàbá la ti àpà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn tí wọ́n láwọn ń fi orí díẹ̀ ga tí wọ́n lù ú sí ìmọ̀ọ́mù sáà fi ń pè ní àtẹ̀kùbí ìpín àwọn bàtẹ́ nípò ni wọ́n dá wọ́n bèèrè lọ́wọ́ ló mú wa wọ́n lè wọ́n ṣe lọ lọ bí a. irú orin yìí ká máa jó ká máa dára láti bá òun ti tẹ́lẹ̀ ẹ bá wa sọ fún ìmáàmù orí fún ìmáàmù máa ń ìmáàmù fẹ́ẹ́ lọ́ọ́ sí àdébìtì òní rẹ̀ láti fi gbogbo láyé àti nígbà tó bá yẹ kí àwọn èèyàn wá ìmọ̀ káàkiri tí wọ́n máa jà ń wá ìmọ̀ káàkiri ọlọ́wọ́ wa jà á níbi ìmọ̀tí yẹn àbáàgbà ọlọ́wọ́ pèsè nílùú mọ̀tí náà táwọn èèyàn wá sí ọ̀nà rere wá náà wá ìsìláàmù máa rí. Mo máa bèèrè bí ìjẹ ìmáàmù kí o fẹ́ sọ fún ẹni bá àlejò náà. Ó ní ìyẹ̀fọ́ àwọn ẹ̀yìn dáná àlejò sáàbù. Ó ní ìdáná tẹ̀ ń béèrè báwo ló báwo ló dájọ́ ni. Àwọn ọkọ̀ bí ẹ̀dá wọ́n máa ń ṣe lẹ́ẹ̀dọ́ ẹ̀wà ni. Àwọn ọkọ̀ bí ìlú Mọ̀jínà ní sọ o. Bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé àwọn ọkọ̀ torí pé ìjọ àjẹ́bí ti rẹ̀ káàkiri wọn wọ́n ti wà lẹ̀ ẹ̀sìn náà wọ́n ti fi ọ̀fẹ́ yẹ fáànù ìdáyẹ àìsùsá ó láwọn kò bí wọ́n ti lọ́dọ̀ wa wọ́n máa fọ wọ́n máa tó ṣùgbọ́n tí wọ́n láwọn ní ilé ga ẹ wá rí ọmọ ọba àdìgbò wa sọ fúlàní fún kálẹ̀ kẹrì nígbà tí wọ́n pàṣẹ ìgbọ́nù láti ó ní wọn ẹ̀sìn mọ̀lẹ́sìtà káwọn kan ní mọ̀lẹ́sọ̀ ìrẹsẹ̀ ìgbọ́nù gbogbo ẹni tó bá ti lágbára láti kó náà wọn tí ó wù rẹ̀ yẹn dá wọn lára yá. Bìsọ́ọ̀sì nígbà tí àwọn àbá àbálù màsílẹ̀ tí wọ́n tún kẹ́ ní ọ̀dún bìsọ́ọ̀sì yìí wọ́n lò lè sọ́ọ̀sì lọ́sẹ̀ náà. Ó wú orin rẹ̀ yẹn ti dáhùn yẹn lára yá tí wọ́n tẹ́ra yá. Wákàtí àní ìdìbò ìdìkà wọ́jì pàmò mọ́ra. Àwọn ọmọ ogun rẹ̀ fún wọn mọ́ra. Ó ẹni tí ó kù kẹ́ni ẹni tí ó rìn kó kúkú wọn kú mọ́ra pátápátá. Wọ́n ṣàríkì àlọ́ ìlú rẹ̀ báwọn lò wọ́n látara dúkìá wọn tí wọ́n ní báwọn lò wọ́n látara àwọn ọmọ tí wọ́n ní wà á lò wọ́n ayé wọn wá sí èmi wọn pé tẹ̀ bá ti tẹ̀lé ìjọba yóò tẹ̀lé bí ẹ̀sùn ọ̀gbìn àtẹ̀lé orin yẹn máa ń fa òwúrẹ́ ni orin yẹn àwùjọ máa ta òwúrẹ́ sí ni wà á ìdí wọn ẹ̀ máa tẹ̀lé nínú wọn ṣètò ọ̀nà wọn á tẹ̀lé lójú tí wọn bí àtẹ̀ máa tẹ̀lé báyìí lọ́sẹ̀ báyìí kò sí ìlérí ìfẹsíṣẹ ìtọ́nù ti báwo ayọ̀ ìfẹsẹ̀ láti ní. a bá yà ní sọ́ọ̀rọ̀ tẹ̀síra àyà ìfọ̀ láti kọjá seventeen fàtìsì fọ̀. bákan ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí ló wá bàtí láyà kò hàn lórí pé n kún jẹ́ orin à ń kọrin à ń tún sẹ́sẹ̀ à ń sọ́nsọ́ àwọn olórin ẹlòmíì orin kẹ̀kẹ́ ẹ̀rí àwọn àti mọ́sálásí máa ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ti lè bára àyè mọ́sálásí kò sí ẹ̀ gbọ́gbọ́. ẹ̀rí àwọn ẹni mọ́sálásí ìdìgbò ẹ̀ kára nínú kò ní lé nílẹ̀. ṣùjọ́ ń bọ́ wọn bá wọlé pé olórin ìfẹ́ gbé sponsor rẹ̀. yọ àgbèrè sí olórin yẹn tí ń dá wọn yóò tó ní two point three nine nígbà bẹ́ẹ̀ ni ayé ọ̀pọ̀ ní ẹgbẹ́ ìrẹ sọ́ńdọ̀ rẹ̀ wọ́n wá ti kéde wọ́n ti kéde lárugẹ. ẹ̀ láwọn odò wa nílẹ̀ yìí tí wọ́n bá lọ bá wọn bí àlámọ̀ rí ẹ̀sìn tí wọ́n náwó sí wọ́n lọ bá wọn lálámọ̀ rí ẹ̀sìn tí òun bá tuntun wọ́n náwó sí wọn ò ní fi five thousand naira rẹ̀ tí wọ́n bá gbọ́ pé pàtó máa ń bọ̀ wá wọ́n lè fún two hundred thousand lọ wọ́n lè three hundred thousand wọ́n ń pè wọ́n níbi ọ̀rọ̀ lọ́wọ́ ọba wọn ò rí ten thousand fẹ́ wọ́n wá ní wọ́n fẹ́ pọ́ǹtì orin wọ́n gbé five hundred thousand kalẹ̀ alẹ́ yóò rí wọn ní òwe nígbà wọn bá wọn fẹ́ pọ́ǹtì orin five hundred thousand kí ni wọ́n gbé kalẹ̀ ṣé àwọn ní ọ̀rọ̀ àti ilé wọn ilé wọn fẹ́ wọ́n fi sponsor orin ẹni ẹni tó jókòó ti jẹ́ orin kó lò wọ́n máa gbọ́ ọmọ ìyá ìṣòro wọn pátá. torí pé kí ni inú lẹ́kṣẹ̀ ìtọ́jú ti bẹ̀ sí tòlè. bákan náà pé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáyèsè ìyẹn ló bàtà wáyé tó mú bèè ó ní àwọn tá a kọ̀rọ̀ lẹ́nu wọn tó jẹ́ ẹni tá a máa kọkàn ẹ́ sẹ́nu ọ̀rọ̀ rẹ̀ sí wọ́n pọnupọ̀ kí ní máa tó orin orin kíkọ àwọn ọ̀dùnú. bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn ọ̀dúrà làwọn àbẹ́ẹ̀sì ti lórí eléyìí láti dìbò pé ń sọyẹ kí kájú rẹ̀ sí Tí a bá wọ Súrà Tìmọ̀tì máa ayé ẹ̀dẹ́ kẹfà ọlọ́run ọ̀fẹ́ mi. Ìgbẹ́ náà àwọn máa ń yẹ láti. máa ń kówó rà ní láti. máa ń náwó ní láti. Kí ni ìtumọ̀ láti? láti ní ṣùgbọ́n nínú àwọn tọ́lọ́wọ́ ọba àdéjọ ọlájúlá lórí ọba kakọ̀ áàlì fún lójú ọjà nípa Muhammad ìbọ̀lọ́wọ́ àlẹ́sílà tí wọ́n ti gbọ́lé àwọn náà wọ́n á wa. torí ìsúnmọ̀ tọ́lọ́ ní bẹ́ẹ̀ nú àwọn yẹn àwọn tí wọ́n mú ọmọra ilé ayé wa láti lè tó àwọn èèyàn kú nínú ẹ̀sìn ọlọ́run ọba lẹ́yìn ìdílé wọn nípa ìsìn ọlọ́run ọlọ́run ṣàfihàn aráàlú ẹ wò pé wọ́n fẹ́ ti gbé lọ. Tí wọ́n fẹ́ ìṣẹ́ ọlọ́run ọba ti rí awẹ́wà kó ìtàkìtà àwùjọ wa. Kò lára yí kàdá mọ̀ àdá òòlù. Olúwa tó gba àwọn ìta àǹtọ̀ yẹn ìjà tó lágbára tí máa ń jẹ bẹ̀rẹ̀ ní máa ń tẹ̀lé ní ọ̀sẹ̀ tí wọn. Àwa ti mọ̀ láwọn àti. Ìjọba wa ò yẹ kó wà. Àbọ̀wá ìlú Màtún, ìlú Màtún, òun lẹ́ni àkọ́kọ́ kàkúrà ní ìta gbangba nínú nínú màtún ó ní ayà tí wọn sọ kalẹ̀ àti kí mọ́tò sọ kalẹ̀ túwà tí wọn sọ kalẹ̀ àti kí mọ́tò ìṣe sọ kalẹ̀ wọn lọ ààrẹ ààrẹ ààrẹ òbíbi láàyè láàyè ní ìlú ní ẹ láti olè mọ ní ìjà tí ìwà fún ẹ nìkan tó ń sọ sí ọlọ́mọ bá jùlọ lọ tó mọ kàn án jùlọ lọ tí ìyẹn ti lè fi jọ òun lébẹ á ìlú jọ òun lọ tó ń bọ̀ òun lọ wá fẹ́ túmọ̀ láwọn àdéhùn wa ó kó àdéhùn náà ó ní ẹ̀wọ̀n tí wọ́n láwọn àti tọ́lọ̀ máa ń gbọ́ yẹn ní omi kíkọ́ ni o omi kíkọ́ ni o ọwọ́ àti bọ́ọ̀lù yẹn lẹ́ẹ̀mẹ́ta tó á rí bí àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ìkà wa nínú tẹ̀síìlì wọn tẹ̀síìlì kọ́ bá rí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀rọ tẹ̀síìlì àwọn èèyàn wa tọ́kọ́ wọn lọ́wọ́ ìṣàkóso ni wọ́n mú ìtumọ̀ nípa. bákan ní àbáyọ náà bá ó ní àyà yẹn ọlọ́sọ̀kalẹ̀ nípa omi omi kíkọ́ àtàwọn tó ti lọ́wọ́ wọn. bákan ní pé ọlọ́run bá àdìgbọ́lá kan nípa ìfúrà tó lẹ́sìn ọlọ́run ní àmàmì àdàlẹ̀ àdéhùn ìtàjẹ̀lú. Tí ọ̀rọ̀ yìí wọ́n ń sọ lórí ìṣèlú lẹ́nu, wọ́n tẹ̀lé àbúrò, ẹgbẹ́ wọn ní kàkàkà ẹ̀ tí ẹ̀ sùkú ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wa, wà á ń dún sàlìdò, wà á ń dún sàlìdò. Ẹ wá gba owó mi kalẹ̀. Abájú náà bá wọ́n wà á ń dún sàlìdò yẹn lókàtí àìjẹ̀lẹ̀ lókàtí ìṣèlú Ó ní ní ìtumọ̀ àwọn Yẹ́mẹ́n, oríkèèrè lọ́dọ́ Yorùbá tá a lè sọ yìí. Nínú àwọn tó wọ́n máa ń sọ èdè lárúbáwá tó ní ìtumọ̀ ní àwọn ará German. Ẹgbẹ́ German àti Sáwọn wọ́n jọ padà ọmọ ìyá àti bàbá ni wọ́n. Bí ẹ bá ní wọn, ẹ gbé dákìlì wọn jọra wọn. Nínú àwọn àti wọn mú mọ̀ ọ̀rọ̀ sí wa pé wọ́n ń túbù sàmì lù yẹn nínú ọ̀sẹ̀ lọ́gbà àwọn German tí wọ́n bá ní sáwọn ọ̀dà ìtumọ̀ ẹ̀ ní pé ọkọ̀ rẹ̀. Ẹ̀wọ́n sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ náà wọ́n wọ́n sàbí èèyàn lórí ti wà á ń tún sàbí lò. ǹjẹ́ wàá sọ ayé àti kéde olóore bákan ní pé ọlọ́run tó ń sọ bí àǹfààní ayé àti báyìí nígbà tó lọ́kọ̀ bá ń sọ̀rọ̀ nípa àwọn kékeré àwọn alùpùpù ọlọ́run wọn máa ń kálẹ̀ sọ láti fún ìdàgbẹ́ yìí tí wọ́n bá láwọn ń tọ́jú lórí àwọn ilé ìjọ́jú wọn fún òṣèlú kẹ́kẹ́ ń lẹ́rù ìlà àbùkà ọlọ́run mọ́kẹ́ máa ń pàtẹ́wọ́ lásán yìí. wọ́n sáfì a wọ́n máa wá pò pé wọ́n máa tù pé wọ́n máa máa wá ìyàwó látara kẹ́ ìyá torí pé kí ni wọ́n máa ara àwọn nǹkan míúsíkì náà ni inú orin eré àtẹ̀dárayá yìí. dara ya lónìí náà gbogbo nǹkan pátá ni wọ́n sọ ẹ̀rí ti ẹ̀bọ wọ́n ti wọ́n ti pákéjì ẹ̀bọ nílẹ̀ ọmọ lónìí wọ́n wá sọ ní bíìdì wọ́n sọ kí ìyẹn ọdún ẹ̀kọ́ ẹ̀bọ wọ́n sọ ní bíìdì yìí pé ó ṣe kí yọ kí n tó jẹ́ tẹ́tà ìdìbò tẹ́tà láìsí lórí òun nìkan báyìí religious religious wo ni lórí religious wo buddhism lórí religious wo christianity. lórí religious wọ tíwìtì oríṣiríṣiríṣiríṣi àwọn nǹkan yẹn àwọn tó jẹ́ pé máa ń sá lọ́wọ́ bí a ní olùkọ́ ìdíná ọlọ́run ní òun náà wá sọ̀rọ̀ ẹ̀rọ kan náà ọdún ọ̀sẹ̀ lọ́jọ́ kan ó wọ ẹ̀sìn lọ òun wá rí bí tó jẹ́ òun ni òun bọ̀ bí n ìpè ni kí òun ẹni tá ọ̀dọ̀ tó ni wọ́n fẹ́ o tẹ̀lé tẹ̀ ni wọ́n pọ̀ sí rí. irú àwọn òǹtẹ̀ báyìí àwọn ló wá sọ nìkan kù lónìí. èyí ó lọ sí skul lónìí wọ́n wá pé ẹ̀ mọ profession rẹ̀ ní music. mo wá lè tẹ̀lé ìdílé ayé ìjẹba music. music ni wọ́n wá lè tẹ̀lé ni wọ́n lọ sàkóso lórí. bó ṣe wàá nù ti. ègbóná wà ní lárúbáyà o àwọn yìí lọ bí lárúbáyà ẹ̀kọ́rẹ́ gẹ̀rẹ́gẹ̀ yẹn o ó lé pé pọ̀pọ̀ kẹ̀kẹ́ ní kùránì lárúbáyà kẹ́yìn ọ̀kẹ́ máa sọ bẹ́ẹ̀ bá kọ kùránì fún ọ̀pọ̀ tó yẹ lárúbáyà tó kò ní gbọ́ yé kò ní gbọ́ yé lóòótọ́ ṣùgbọ́n àwọn ní àwọn ìlú àwọn torí pé gbogbo tẹ́ ń wò lórí tí wọ́n ń kọ ní sí yẹn ó ti wà ní pẹ́pẹ́ bí fáàlù tó lé ní o. àwọn tí wọ́n ti ń kọ ní yẹn ti ń fẹ́ ní èdè lárọ́wá gidi àwọn ọmọ mú irú ìhòòhò obìnrin wọ́n mọ̀ ọ́. oríṣiríṣi àwọn ọmọ yẹn ló ti wà bẹ́ẹ̀ ní ìsìláàmù ló dé ìsìláàmù ló kọ́ sí àwọn ọmọ yẹn. àwọn tó wá ní ìfáwọn fẹ́ẹ́ bí ìfáwọn fẹ́ẹ́ bí ìyẹn kò fẹ́ yóò máa kọrú. wọ́n bọ̀ wá rí

orin nígbà tí ìjàrá bá dé nígbà tó bá dé lákòókò èèyàn ti wọn yọ wá kàkà bùbí èèyàn ti gbìyàwó báwo tó ní ká pariwo yá àti wọn yóò àti ìgbìyàwó yóò kí ló wá dùn wọn wá kó wọn olórí ibùdó àdódò sí wọn wá tó wọn da ogun ẹlẹ wọn da ogun ẹ̀wọ̀n fún àwọn ọmọ ọdá ogun ẹlẹ tó alẹ́ mi ní sọ̀tẹ́ẹ̀mì mọ̀lẹ́ àkùnfẹ́ yìí ariwo tẹ́ ń gbọ́ yẹn ariwo tó ń láàánú nígbà tí wọ́n láwọn ìdùnnú dé ẹ̀yin ẹ̀ máa wò láti bá wa yín ìlú ìyẹn kó ìyẹn kó wò ní gbọ́ music àkòbísọ̀tò èmi o. Bẹ́ẹ̀ni ọ̀kú gbogbo nǹkan ni wọ́n ti music wọ̀. Ṣùgbọ́n ní bá tẹ̀ wá wá bẹ́ẹ̀ ṣe é mẹ́ ẹ máa tó káàkiri ẹ máa tó káàkiri ọmọ máa tó káàkiri. Tó wọ́n ti bá wá ìlẹ́sìn wọ́n ti bá yá kiri òkú ẹ̀ bá wọ́n lò wọn ò lè dé ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà ló ti dolórí mẹ́. Wọ́n ti dolórí tí wọ́n tó orí ti tẹ lọ́pọ̀lọpọ̀ ọmọ orí tẹ̀lé o gbogbo orí ti tẹ̀lé ti tẹ lọ́pọ̀lọ. Nígbà tó wọ́n ti sábà rà wọ́n wọ́n ti ìdí oríṣiríṣi wọ́n ti ìdí oríṣiríṣi bọ̀ ọ́ ni. Ọ̀sùn nígbà wọn bọ́ sọ́dọ̀ àwọn ọmọ ọjọ́ wà ní ìpínlẹ̀ rẹ̀ wọ́n jọ máa ṣe kí ni wọ́n jọ máa pè rẹ̀ lọ́dún aburú ńlá eré aburú tó lágbára tó ní pọ̀ gidi bí máa ń sọ ní lórí ikú wa sọ̀rọ̀ bákan ẹ̀ pé àníbi ní ohun kejì òun ni pẹ́ńtà àti bàbá dé tó ọwọ́ túmọ̀ ẹ̀fọ́ nú àwọn àdéhùn mi èyí ìtàkọ́kọ́ òun ni márùn ṣàyàṣà ìtọ́ nígbà tí ìjà ìlú káwá tí o kùn fẹsẹ̀ lọ́rùn wọn la ká máa kọrin ká máa jó ẹlẹ́ẹ̀kejì ni bí nígbà tí ìlú tí bàbá dé kí ọmọ wa pariwo yire tòun bàjẹ́ ọkọ̀ máa fa tọmọra rẹ̀ la yàgbé ọmọ àmàdíyàbá rẹ̀ la ó ní méjèèjì ní ìpẹlẹ ọ̀hún lẹ́yìn ìdúnìyà àrọ̀ ìhàfẹ́ láyé àtàlùkẹ́ àmọ́ ọlọ́run náà ní ìjọba kó so àwọn méjèèjì. bákan ní pé nínú àdéhùn mi àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹgbẹ́ ìjọba wọn bá tó ga ó ti ọtí mu ó ti eléwọ̀ ó ti tẹ́tẹ́ ó ti lé wọ̀ wọ́n ní kúùbà ká máa lùlù ó ti lé wọ̀ ẹ̀wù kẹ́ báyìí ní sùn ìlú aláta ní gbé ṣe nǹkan aláwùjọ wa ní sùn à nítorí kó alábọ̀dọ̀ ní ní ẹ̀ka wa ní wọ́n á tán ọmọ wa padà ẹ̀rí nǹkan bí nígbà tí abala ń ṣe nǹkan mọ́tálásí tàbí wọ́n á kó ìwọ́n mọ́tálásí tó jẹ́ pé tí wọ́n bá ń lùlù kẹ́ tó bá dé mọ́tálásí ó kọ́ mọ́tálásí la dé ẹ̀jẹ̀ lùlù nílé ọlọ́run ọba mọ́sálásí la wọ́n wá fún ìlú ẹgbẹ́ ní mọ́sálásí kí lẹ́yìn ṣe ní àti àwọn mi kí lẹ́yìn ṣe ní àti ọ̀yọ́ ọkùnrin àmì mi. ìrẹ̀lẹ̀ náà wọ ilé ilé yọ̀ ọ̀tí o. ìwọ ni o ọkùnrin mọ́ ti tẹ̀lé kàrá nù. a ń tó bá jẹ́ kí ìwọ̀n múlẹ̀ wọ́n múni ìkẹ́ wọ́n ti tí mọ̀ ọ́ sọ̀rọ̀ máa ń dàpọ̀. sọ̀rọ̀ náà wà lẹ́sẹ̀lá ó ní pọ̀ wá àwọn ọ̀fẹ́ nù yọ̀ wọ́n wá sọ di ẹ̀tọ́ ìná wọ́n sọ di ẹ̀tọ́ tó bá yà. wọ́n sọ àgbèrè di ẹ̀tọ́ nítorí wọn àwọn ọ̀dọ́ ti fẹ́ mọ̀ wá pé wọ́n àárí àbá àlárí àwọn ọ̀fẹ́ mọ̀ wá sọ di ẹ̀tọ́. wọ́n ọmọlù muhammed yẹn ọkọ ogun tí ń jẹ orin ìdí ìdílé ọmọdá gbogbo tí ń jẹ bàtà ìdí ń jẹ ìlú gbogbo tí ń jẹ bàbí ìpadà ọkọ òsínú ẹwà tí ayé nàìjíríà ti rẹsàn orí tí wọn ní tó dára bí wọn lò wọn jílẹ wọn ní wọn pàdé ànínẹbí wọn fi bàbí ìpàdé rẹ pẹ̀lú kọlá ibadu àlẹyẹ ní sẹlẹyà ti wọ bẹ̀rẹ̀ aláwọ kọ pé irọ́ mi ò àbí ìsìn ọlẹlẹ ọlẹlẹ kẹkẹrẹ lẹ nípa ní ìfẹ̀fẹ̀ pàdé àlẹ́bí lọ́dọ̀ ọ̀rọ̀ ìbílẹ̀ o. àwọn ará tó pàdé rẹ̀ wọ́n pàdé rẹ̀ láti fi ẹsẹ̀ fún bá torí pé bàbá mi ti ń pọ̀ wá gẹ́gẹ́ bí ti ń pọ̀ wá yàtọ̀ sí kó dúró kírun wọ́n kírun ní kúbà tí wọ́n kírun júmọ́ àti lọ́wọ́ àdìmọ̀tẹ́là kò dúró gbogbo èyí ní sọ́kọ́ tó sọ̀rọ̀ àwọn kí làbí mi sọ ó lè jẹ òògùn yìí ẹ fi lẹ́ o ọlọ́run ní kọ́ńtúrò rẹ o ẹ bá fi lẹ́ o ìjọ òkùnrin wa ń lọ títí dé ilé ìyàwó àyù àlàǹtọ́rí nígbà wá ní àbú àyù àlàǹtọ́rí kan wá gúnlẹ̀ mẹ́wàá báyìí àti ìgbà màgbé yẹn. torí pé ọlọ́wọ́ wa ní pa àmì òkùnrin yẹn ló pa aláṣẹ àbí ìjọ àwọn tí ó lò ó tó fún òfin ìlú pàdé àlejò o. ẹ̀rí pé inú omi yẹn gẹ́gẹ́ ọ̀rọ̀ kò sílẹ̀ jáde ń bẹ̀. ìlú yẹn sì ní nígbà táyà ti ṣe ìgbéra lọ yẹn fún ìtù lẹ́nu kọ́ màdàpọ̀ yóò sì lù ní jẹ́ lẹ́yìn bàbá lẹ́bi síbẹ̀ tán ló mú ìlú wọ̀jì ń gbóná wọ̀jì náà. ìlú wa rí pé ìlú tó wọ́n sí ìfẹ́ wọ̀jì náà sínú orin wọ̀jì náà sì mẹ́fẹ́. lẹ́sùn kí àgbélẹ̀rọ àwọn ọ̀kẹ́ àwọn kan ní wọ́n kà gbọ́ ló ti pàdé o. wọ́n ní òun ti máa ń gbẹ̀sìn ká ní irọ́ o ọ̀gbẹ́sìn ká ọ̀gbẹ́sìn tẹ̀lé o torí pé àwọn abúlé àwọn afá kàlábẹ́ rẹ̀ kò kéré pé àwọn kẹ́lí máa ń jẹ́ kọ́kàn ọ̀rọ̀ wọ́n ní ọdún máa ń yẹ̀ ẹ̀sìn ẹ̀sìn wọ́n ní torí pé kí ni tí ẹ bá jókòó tó máa gbọ́ yóò wọ ẹ̀yìn àti àwọn ọ̀rọ̀ ti láì fún ààrẹ wọ̀ yóò ṣe ní oṣù ilẹ̀ tó máa rú fún wọn lọ́wọ́ wọ́n ti rẹ̀ ní pé ẹ̀yìn yẹn á ti ròyìn yóò máa wù gbogbo nǹkan pátápátá àtàlẹ́ pẹ̀lú òṣìṣì nìbá ìjọpẹ̀lú yóò máa dé kíwà nìbá yóò ní kó máa kúrú mọ́ ọkùnrin àárẹ̀ ọkọ̀ náà kìí rárá yóò máa dé kí àgbèrè kọ̀rọ̀ sí yẹn láti ṣe yóò sì máa fún yẹn gbogbo níjẹ́ ìwà bàjẹ́ pátápátá kúrò àti wọ́n ní bí yọ̀ọ̀bá jẹ́ ìwà bàjẹ́ mi tó bá ti bò nínú kọ́ máa kọ́ orin yóò jẹ́ kọ́rọ̀ fún láti jẹ́ kọ́ máa wọ̀ bàjẹ́ yóò sọ̀rọ̀ fún bákan ní kí ẹni tó bá ti lò nínú máa gbọ́ orin máa kọrin irú ẹni yẹn irú yóò ṣẹlẹ̀ sí ni pé àsìkò tó yẹ kó máa rántí ọlọ́run máa lè jọra kò ní rántí ọlọ́run yóò máa jìnà sí ìrántí ọlọ́run ọba wàá lè sọ̀la yóò máa jìnà sí ìrùn gbígbé ó lè padà máa gbé o ṣùgbọ́n yóò máa jìnà sí bákan náà pé yóò máa rọ̀ fún láti máa tẹ̀lé sínú àwọn kàìkàbáyé ẹ̀sẹ̀ ńláńláńláńláńlá ìyẹn tí ọ̀pẹ́nu àwọn bẹ́ẹ̀ ni kí ni àṣepapọ̀ tí ń bẹ láàrin orin àtẹ̀sìn ọlọ́run ẹ wá fẹ́ sọ ẹ̀sìn ọlọ́run ti darí wa. àwọn ọmọ ti sọ ẹ̀sìn ọlọ́run darí wa o torí pé kí ni nígbà tí ẹ wá mọ́sálásí wọ́n lè ẹgbẹ́ mi jáde ọ̀yá àdáwú àdáwú ẹ wá òkè ah, kí ni tùmọ̀ eléyìí ẹ̀ ń tún ọ̀gá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn. àwọn ọ̀kẹ́ ìlú ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run pátápátá ìyẹn ló bá tún ọ orin kíkọ orin kíkọ tí máa ń jẹ́ wà nípa sọ̀tẹ̀ tèlú tí máa ń jẹ́ kó kúrò ó ti tilẹ̀ nínú ọ̀sẹ̀ yẹn ni. àtẹ̀síbí lóun ṣáàbì ìjọba àti ìlàjì òun fi àwọn aráàlú láti lẹ̀ àwọn kò fi ẹ̀dá kó ní wọ́n tà kẹ́kẹ́ lẹ̀ tí wọ́n pè ní tẹ̀síbí tẹ̀síbí ní fún wọn máa kọ́ ní pẹ̀lú ohun àrò ṣùgbọ́n orin yẹn yóò máa jẹ́ máa sọ orí báyìí wọ́n ọlọ́run bí wọ́n rí yìí o tó wọ́n máa wá lùlù sí oní òkú ni mo fi àwọn àlẹ́ yìí pọ̀ sílẹ̀ ní láti wọ́n ti dálẹ̀ lẹ́yìn ọ̀pẹ́ ìráàkì ìpìlẹ̀ ní àwọn àwọn àṣẹ àbùkọ́rí orílẹ̀ ìráàkì ni kápítà bàtẹ́ẹ̀dì kápítà ìráàkì ó àpapọ̀ ni bàtẹ́ẹ̀dì ni iṣẹ́ àbùkọ́rí gbé bàtẹ́ẹ̀dì ló gbé tí a lò kọ́ bí àwọn àfẹ́ẹ̀sì wọ́n bàtà inú àlùkùn náà ọ̀jà máa ní. wọ́n ní wà ní ìlú àkọ́dá ó ní ọ̀pọ̀lọpọ̀ adìyẹ lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àkíyà àlùkùn náà ọ̀jà máa lórí ibi gbé lọ́wọ́. bákan náà ni pé ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú wọn ta òjò ọ̀pọ̀ ní báyẹ̀ wọ́n kàtà rẹ̀ gbàgbé òjò wọn. wọ́n á ti pè bákan náà nìkan táwọn ń sọ̀rọ̀ nípa orin ní kúkú ni pé orin àwọn orin kan fẹ́ ó ní ìtumọ̀ tó ga ó sì nílò nínú àwọn orin kan fẹ́ kò ní ìtumọ̀ tó da ó sì nílò nínú àwọn orin kan fẹ́ ó ní ìtumọ̀ tó da lọ́pọ̀ nínú ìlú gbogbo àwọn ọ̀gá yìí olùṣẹ́lẹ̀ àtìkè kò sì wọ́ lọ́tọ́ọ̀tọ̀ torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa orin ẹni ló wá bí a yóò wọ́n padà ọ̀nà wa máa dá gbọ́ àwọn ọmọ tí a oríṣiríṣi kí ni ìṣẹ̀lẹ̀ àtọ̀rọ̀ ilé yìí kò bẹ́ẹ̀ àlẹ́ wa Muhammad ọ̀gbọ́n ọ̀sán ọ̀nà òdìdí ìjà àti àkókò wa. mo máa ń lọ pé ìjókòó tí wọ́n ní gbọ́ ni máa ń sọ ní ẹ̀yìn ìrẹsì ọlọ́run lọ. ní ti máa ń sọ òbí èèyàn ní ti máa ń dẹ́bí ọkẹ̀ yóò dí bákan rẹ̀ pé rúkìá ti lò wá àtìwọ̀ sí rẹ̀. ọṣẹ rúkìá ọ̀nà kan tí ẹ̀ ń gbà pọ̀pọ̀ tí ẹ̀ máa ń gbà àti àgbèrè àti ọmọkùnrin àtọkùnrin fún wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ lò láti fi ọ̀rọ̀ mẹ́fà orin gbígbọ́ ilé ẹ̀mí à ń sọ. Àyálà èyí ń pè ní mísíkì ni ẹ̀bí wọ́n yá fújì ni tàbí kẹ̀sí ẹ̀kọ́ wọ́n pè ní wọ́n lè fi àpàlà ni àbí ìpọ̀pù ni oríṣiríṣiríṣi àwọn orin débi bí orin táwọn èèyàn gbọ́ èdè rẹ̀ wọ́n sì máa jó. Wọ́n ọmọ tí sọ tí fú àwọn ni o àbí ìyìn àwọn ni wọ́n ọmọ wọ́n sì máa jó òjì rẹ̀. Ẹ lẹ́yìn tí wọ́n á tẹ̀lé àkóbá yìí ẹ̀ wọ́n á ń aka yìí. ilé yìí wọ́n mú àwọn ọmọ ẹgbẹ́ wọn wá àwọn náà já tó wọ́n á ń dín ẹ̀gbọ́n kẹ́ àwọn wọ́n á darí ìlú. ó wá dé pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ṣe mọ̀ pé ìlú yẹn ti àwọn pátápátá nìyẹn. tó fi iṣẹ́ àwọn darí ìlú lọ́wọ́ àwọn àtàwọn àṣetọ́ ni wọ́n jọ ń sìn wọ́n jọ ń sìn ọlọ́run bá lọ sùn ara ọlọ́run ní àwọn akọrin yẹtẹ nínú wọn lẹ bọ̀ wò ṣé bá àwọn tó ń wọ́n tẹ̀lé wọn yìí ọlọ́run láwọn ẹ̀yìn àná ni o ọlọ́run ní àwọn akọrin yẹtẹ nínú wọn lẹ bọ̀ wò àwọn ẹ̀yìn àná ni máa ń tẹ̀lé wọn ẹ̀rí tó wá búrò ní pé nígbàgbé bá lẹ́ lọ́ọ̀tì orin rẹ̀ wọ́n tó wá ti àwọn àbá ọkùnrin wọn sàdúrà wọ́n tó wọ́n lè fojú ìwà náà wọ́n sọ̀kalẹ̀ ah,

obìnrin tí ń gbó ẹ̀sùn onígbèta pípẹ̀ ìjẹyìn torí tó bá ṣe ìwò ìlú ẹ̀sìn tí wọ́n ń lo òfin ẹ̀sìn ni wọ́n sọ fún gbogbo wọn yẹn wọ́n ti lára àwọn tí wọ́n sì ọ̀rọ̀ pé pàṣẹlẹ́yìn lẹ́yìn ìyá rẹ̀ torí tí wọ́n ṣe yẹn yóò jẹ́ kí àṣírí ọba ìpìlẹ̀ láwùjọ ni. ní àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ orin ní ìjọba pé wọ́n èyí tí ó jáde kiri kí ẹ̀sìn ló yí àwọn adúláwọ̀ tí wọ́n lórílẹ̀ lónìí ẹkùn oríṣiríṣi òun ti jáde ẹkùn oríṣiríṣi òun ti jáde ní òwò ọmọlúwàdì tí wọ́n ti kọ́ jáde wọ́n ti wò ó wọ́n fi náà yẹn wọ́n bá lóko láti ṣe gbọ́ba wò wọ́n bá lóko láti ṣe gbọ́ba wò láyé o ṣùgbọ́n kọ́ wọ́n ti pé òun ló kù láti ṣe àlọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run tó ti ṣe lọ́dún tó yá máa lọ sí ọ láti wọ̀ ṣùgbọ́n àwọn ẹni tẹ̀lé ipò nígbàgbà lórí wọn bẹ́ẹ̀ tọ́nu wọn gbà fún àwọn èèyàn ọlọ́run wá sí àwọn olóyìn àwọn ẹni àná ní máa ń tẹ̀lé wọn ọlọ́run ní àdáńdá àdáhùn ti kú lè wá àgbẹ̀ ìwò èyí náà wọ́n ní gbogbo òfin ni wọ́n máa ń bẹ̀ sí nítorí àwọn àbáǹtò ti kú lè wá àgbẹ̀ ìwò wọ́n ní àwọn olórin wọ́n máa kú ẹ̀rọ sí ìwé owó àbàjẹ́ ìtọ́jú wọn fi kú lórí ikú ẹ̀rọ nìyẹn wọ́n sì máa ń yẹ ẹ̀rọ sí ìdíkórí gẹ̀rẹ̀ látẹ̀dúwẹ̀ ọmọ ẹ̀kú. Ilé ihe ìyẹlẹ̀ ẹlòmíì wọ́n á tà wọ́n máa wá fi yin bí ọ̀ká yọ ọkùnrin ọkùnrin ogun. Wọ́n máa yin òun kéde níta títún níta ò lè mú fún ìwà tó ti ni Ẹni tó yẹ wọ́n yìí. ẹ̀dọ́ yẹ kú rí wọ́n bu gbogbo wọn àti ìjẹ pátá. ẹ̀dá kan ní olórí kí ni wọ́n ní fún bára ni wọ́n. àwọn èèyàn wá rò sí ìtẹ̀lé ni wọ́n ṣe. torí wọn ọ̀nà ọ̀sẹ̀ sí ẹ̀dá kan sí nítorí ọlọ́run. iṣẹ́ ní ọ̀gbọ́dọ̀ tẹ̀ nítorí pé wọ́n ní ẹ̀bá láti fi orin kàrọ́ mi. ó ní ẹ̀bá ń pa láti fi pé kọrin. ó ní ẹ̀bá ń pa láti fi pé lù. bí ẹni tí ń tàbí kí ẹni tí ń ṣe jùlọ ẹ̀jẹ̀ ipò kẹ́lẹ́ ní gbogbo àwọn èèyàn wà lọ́wọ́ lọ́wọ́ àbẹ́ni tí ń ta ọtí jẹun àwọn nǹkan yẹn owó yẹn àrọ́ ọ̀gbìn irú owó ogún tí ìṣẹ̀lẹ̀ àárín ìgbọ́dọ̀ tilẹ̀ nínú ẹ̀rọ wa nǹkan láwùjọ lónìí ti lọ wọ́n ní fi ọlọ́run wá lọ dání yóò ní kékeré dáná ara padà fún yóò wá wò ó pé ara ah, wọ́n tún wá lóhùn kìí tẹ̀lé ẹ̀ àtìkọ́ yẹ kọ́lọ́ wọn dáhùn lóhùn ní òun ti tún tẹ́ lọ́hùn ọlọ́run fẹ́ẹ́ jẹ wọlé o torí nígbà tó lọ fi rẹ̀ ọlọ́run wà á lọ sí sínú ọ̀tọ̀ òfin ẹ̀ lórí lòun tí ìbáṣekè jọ lóhùn tó bá yẹ kó òfin ẹ̀ lórí tèmi ó sì tún lórí ẹ̀ ṣùgbọ́n bí ẹ bá ṣe lórí tèmi ní ó gbọ́dọ̀ ọlọ́run máa lè fi ọlọ́wọ́ lọ sọ pé ó ní ìyàrá wo ló yẹ wà á yẹ wúyà kó lù lẹ́nu alá ẹ̀ màálù ọlọ́run ti wòlé ló máa ń sọ ìwọ tó ló máa ń wọn ọlọ́run ti wòye wọn nìyẹn ọlọ́run wa ní ìlẹ̀lẹ̀ ní ìlànà àmọ́lò àtàwọn olùgbàgbọ́ òdodo láàrin ìyàwó àtúntà tó orin orin ìjẹ́kọ́ ní ìtumọ̀ ọjà lẹ́yìn ìkọ́ni ìtumọ̀ ọjà gbogbo àwọn nǹkan lókùnrin sínú ilé ìbálẹ̀ máa kà á fún alẹ́ máa fi jẹun o ẹni tó alẹ́ máa kọ́ ní jẹun kò lè kọ́ orin tó pé orin yẹn da orin ọ̀wá nílùú nú kò sí kí ìdánú kò sí kí anú nú ṣèṣin tó fẹ́ orin jẹun kò lè ṣe o bẹ́ẹ̀ sì ni ìrọ̀lẹ́ yẹn máa kọ́ ní jẹun nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run orin tí ẹ̀rọ akọ bá ṣe orin yẹn da kò sì ní ìlú gbogbo àwọn nǹkan ìbàjẹ́ yẹn pátápátá ìyẹn ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ kẹ̀kọ́. Irú ẹ̀ àwọn wá ká oṣù tá a ká sọ̀rọ̀ bàbá wa. Tò ó wà ní ìlú wa náà. Tò irú ẹ̀ nígbà yá bí ewu tí ò nílò rú. Tó bá dé ipé lórí ikú tí tì mọ̀mọ́ dá ní ìṣẹ̀lẹ̀ àkàrà lọ. Ṣùgbọ́n bá dé orin yẹn ló ká tó tìlù tìlù ní. Títí dá títí Ìwọ ni o ẹlòmíà tí wọn kọ jù máa ń fẹ́ kí n gbọ́ àlàáfíà àgbà ni a kò fi dára gbọ́ láyé ẹ̀ tó bá wọn yóò dára dára kó tó kó láyé àwọn kankan bẹ ní ọba tí láyé wọn yóò máa kẹsìn rẹ lọ́nà ní ìbá ṣe dára yóò kẹsìn rẹ tó bá tún ṣe dára bá tẹ̀lé yóò máa kẹsìn rẹ lọ́nà àlejò láàbò púpọ̀ àwọn wà tàbí ẹ má bá wọn kúrò bàbá náà bá ìlànà ọ̀dà àmọ́ tí wọ́n ń bọ́ ara wọn gbé ọ̀rọ̀ tí ìwọ́n tó ń bẹ láyé wọ́n ní kó túra rẹ ṣe àwọn tí lọ́wọ́ bá tẹ wọ́n fún àwọn tọ́lọ́ ó dé ṣe kò dé tún ṣe wọ́n máa tẹ̀ ń bẹ̀. ṣùgbọ́n wọ́n tó ń bẹ láyé ọ̀rọ̀ láwọn yìí ò lè dìbò ìlú. tó bá wọn ò lè ṣàkóso wọn láyé ń wọn àwọn tó ń bẹ láyé nìkan ló lè ṣàkóso. ẹni tí kò sí láyé lọ àti ti pọ́n lọ́rọ̀ sí. bẹ́ẹ̀ bí o ìyẹn ló wọlé pé wọn ní tó bá dé pé kò ní ìtumọ̀ lọ́jà yálà ó ní ìlú nu o tàbí kò kò ní ìlú nu o ó ní jìdá lò kò ní jìdá lò àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ àwọn kọ́ nìyí lòun obìnrin ni wọ́n ń sọ ọtí mú un ní wọ́n ní àwọn olùlùtì olùlùtì olùlùtì ọ̀tá rẹ̀ yọ́n wájú ọlọ́run ṣùgbọ́n orin tó dé kí ó ní ìtumọ̀ lọ́jà orin ọgbọ́n irú àwọn orin ìwárìí kò wá sí òdodo sí gbogbo àwọn ọ̀dọ́ oríṣiríṣi fúlẹ́ǹsì yẹn kò sí bẹ́ẹ̀ irú ìṣẹ̀lẹ̀ àtẹ̀lé àfarabọ̀. ìyẹn ló fà fẹ́ fẹ́ kí orin lẹ́yìn àgbẹ̀sáde máa fi tẹ̀lé padà wọ́n kúlù máa padà lọ́wọ́ àbáyà sílẹ̀ lọ́kùlù náà ní láàbà kálẹ̀ tẹ̀sán rẹ̀. ṣùgbọ́n nígbà tó fà pé kúlù máa padà lọ́wọ́ àbáyà sílẹ̀ kúkú tí ọ̀gá tọ́rọ̀ ń bẹ̀ ni. nígbà àgbà ìdíyà ló ti kọrin yẹn. nínú ìdájọ́ kò ṣe ṣáà ìyẹn ló ti wá dé pé ẹni tí ó kọrin ọ̀gbọ̀dọ̀ tó ti tẹ̀sí ó sì gbọ́dọ̀ jẹ́ pé orin yẹn gbogbo jíjẹ́ investment wọn lò pátá yóò di sílẹ̀ o. ẹ ọwọ́ náà àti mílò ní ilé náà àti mílò ní ìgbọ́dọ̀ jù. èyí ìṣẹ̀lẹ̀ àbúsá yà sí òun nígbà nìka dùkú wọn kò kéde ní dùkú dùkú yẹn dàbí kí ọmọ àlù ẹnu kó ní nígbà tẹ́lẹ̀ tó wọn. ìṣẹ̀lẹ̀ àtàwọn ẹ̀ máa obìnrin nígbà àgbéyàwó láàrin ara wọn ṣùgbọ́n ọkùnrin ọ̀lẹ́ni máa ń lo ọ̀dìdì ọkùnrin ní máa ń lò yóò wá gbogbo kí lù. àwọn ẹ̀ẹ́dá abáyọ̀ gbé wá ní àwọn abáyọ̀ ìyá lò àwọn ọ̀dẹ́dẹ́ wá ti gbé lò. oríkẹ́ ní tí bá ń dúró lé yẹn wọ́n sọ pé kọ́lọ̀ wá tẹ̀sí fún agbélé ní ti fẹ́ àbá ẹ̀yẹ tó yíwọ̀ dàbí wọ́n fi bẹ́ẹ̀ ni. so ẹ ráwọn mi fẹ́ pé wọ́n bá tún ọ̀rẹ́ wọ́n tún máa tọrọ ọ̀fẹ́ fún ọ̀rẹ́ ó lè sílẹ̀ ó lè gbòòrò dáadáa ó jẹ́ kí lọ́mọ wá láàyè. tó bá bẹ̀rẹ̀ wọ́n wọ́n tọrọ omi tí wọ́n wọ́n sọ̀rọ̀ ọdẹ ní òfin lọ ojú ti ojú ní ẹ̀jẹ̀ gbogbo bá àwọn ọ̀fẹ́ yẹn ojú ojú mọ́lẹ̀ so àìsèkè àìsèkè yẹn yẹn ṣiṣẹ́ so bákan náà ẹ̀jẹ̀ pé nígbà ọdún àwọn kéékèèké àwọn kéékèèké so bẹ́ẹ̀ wọ́n á ń kọrin so olúkúlù yẹn wọ́n á lù lùkù yẹn la ní ti gbá tí máa ń lù lùkọ́ bàjírì irọ́ ni o ìdùnkọ́ bẹ́ẹ̀ lówó ọ̀yàtọ̀ sí àwọn àtàwọn tí wọ́n lu sákàrà ní orí ti lọ́ lọ. Èéṣe tó ní ọgbọ́n lọ́wọ́ nígbà wo lórí láti fi wọ́n lù yẹn o. Lórí láti yà ọ̀gá ìdá àdá olúkú èdè olúkú eré ni o. Ìlú púpọ̀ ni wọ́n ń pèlè tí wọ́n lù yẹn o. Wọ́n ń tilẹ̀ dé yẹn ni. Ẹ̀yìn tó gba àwọn àfa àkókòlẹ̀ ní ẹ̀sìn rẹ̀ fún òkúkú kí yẹn. Ẹ lọ wá ibi tí àwọn ẹ̀ tó wá ti ní ẹ̀sìn kalẹ̀. Gbogbo àwọn ẹ̀yọ̀ wáyé nílẹ̀ Yorùbá tó ẹgbẹ́ tí wọ́n máa ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn táwọn ni wọ́n sáájú wọ́n máa sọ̀rọ̀ òfin súnmẹ̀ wọ́n máa sọ̀rọ̀ àgbáyé. kéde pé ìlú kan ni àwọn òfin yẹn wà ó òfin súnmẹ̀ kẹsì lẹ́yìn nìkan lọ́wọ́ àgbáyé kẹsì lẹ́yìn nìkan lọ́wọ́ gbogbo àwọn táwọn sọ yẹn kò sí ibi tí wọ́n ti rìn pilẹ̀ láíláí wọ́n pe wọ́yà rẹ̀. nígbà míì ṣùgbọ́n ẹ̀ mọ̀ bàbá náà bàbá ìbáraẹ̀ sáré kùránù sọ̀rọ̀ ọlọ́run àwọn kan lórí lẹ́yìn bàbá àwọn kan lọ́fẹ́. nígbà táwọn tó wọlé tán adáwù sọ̀dá lọ́wọ́ ni wọ́n ti kí wọ́n fi wúrà rẹ̀ wọ́n sábà wù dàwà ìfẹ́ inú wọn ẹ̀kú wọn wọ́n tẹ̀lé. bó ti bọ́lọ̀ ṣe nípa àtijọ́ ti dàrú káàkiri yẹn tó tó fi báwọn wá àwọn ọ̀sẹ̀yìn kéde wọn sọ lójú ìfẹ́. alákólé àwọn ọ̀sẹ̀yìn ìdábọ́lọ̀ ti nàìjíríà àwọn olùgbàkóòdù tọ́lọ́mọba ń yí sí àwọn olùgbàkóòdù lóye àwọn làwọn ẹgbẹ́ orí wọn lórí ẹ̀sìn wọn ò lò gẹ́gẹ́ bí àtàkì mùsáàlì torí àtàkì mùsáàlì yẹn nígbà bá ti mọ ká láti lọ́yà wọn kó àwọn kékeré ìbílẹ̀ ló fẹ́ láàrin lórí gbogbo ọ̀tí rí inú àti inú ìlà ìdíná wọ́n wọ́n mọ̀ lẹ́kọ̀ọ́ ìlà ìsàlẹ̀ àwọn ohun ti máa wọ mọ̀lẹ́kà ti dúró fẹ́ láàrin tiwa àbí ìmọ̀ ọlọ́run ọba ni irú òun tí à ń sí wọn ọlọ́run ló wọlé òtítọ́ ọlọ́run àti ẹ̀yìn kọ́ àbẹ́bá lẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ bẹ́ẹ̀ bá gbà ọlọ́run ọba sí wa làbí tẹ́ ẹ bá sọ̀rọ̀ lọ́wọ́ bá á jà ní ìlú àti láti tó lọ jà ní. tó ìgbà tó ṣe ọ̀dà rẹ̀ tó ìyẹn ló ti wá ní irú àwọn nǹkan yẹn lórí àpárá náà. ṣùgbọ́n bá ti yàtọ̀ ló wọ ní ọ̀hún. ẹ jẹ́ ká mọ̀ bọ́lọ̀ tọ́jà lọ ọlọ́run. ìgbà tó dájú ìgbà nípa Muhammad sọ̀rọ̀ ọlọ́run àlùsílá fún ọ̀rọ̀ rẹ̀ yìí òun náà lọ́dà ká máa tẹ̀lé o. ọlọ́mọ àti kẹ́lẹ́ kọ̀ọ̀kan ọlọ́mọ àti àtẹ̀gbẹ́ o ọlọ́mọ àti àsòrí o ọlọ́mọ àti ọlọ́mọ àti ọgbọ́ rẹ̀ abẹ́lẹ́ wọn fọ́ṣà lọ́wọ́ tààlà tí wọ́n sọ ní ọlọ́mọ àti láti ọ̀rẹ́ kọ̀ọ̀kan wọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ti àfináyé ọlọ́mọ àti ìgbàlẹ̀ lọ sí wọn ọlọ́mọ àti ọlọ́mọ àti ọgbọ́ rẹ̀ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر علينا الكفر واغفرنا علينا ونسوء لقوم الكافرين ربنا لا تكن بنا لا إله إلا أنت وأبدلنا بك رحمة إنك أنت الوهاب وصلى الله وسلم على سيدنا محمد وأن وصحبه أجمعين سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك